lásìgbà tí mo ti mọ̀ pé mo gbọ́njú mọ́ra mi pé woman being ni mí pé eh, èèyàn ni mí amọ̀ ni mo fẹ́ràn jù amọ̀ ni mo fẹ́ràn kí n máa fi ṣeré jù òun gangan lè fẹ́ ayé mi ẹ̀jẹ̀ love of your life ẹjọ́ wa ń parí pàṣọ àjọ wà báyìí a lè yára wa so gbogbo nǹkan tẹ̀ bá ń fẹ́ ní amọ̀ ẹ kàn lè gbé wá fún mi kẹ́ ẹ sọ pé okay o bọ̀ àwọn èèyàn tó bá ti rójú mi wọ́n máa fẹ́ ń doubt pé ah tí ọmọ hmm. ilé ìṣiṣẹ́ ìṣà. tó máa ń yiri ẹ̀wò. Hmm, wọ́n máa ń wò pé ah. ọjọ́ ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ àwọn èèyàn sọ pé ẹlẹgbẹ́ ló ń ṣe mo dẹ̀ sọ fún wọn pé mi ò kí ń ṣe ẹlẹgbẹ́ o èmi lọ kàn skul ni mo dẹ̀ tún kọ́ṣẹ́ sí ọdọ́ tí o this moment a ṣe ní ìpèníjà tó pọ̀ gan. bikini. owó yìí náà ní kókó ọ̀rọ̀ owó iná ni. <laughs> ọ̀rọ̀ owó iná ni torí àwọn machines mi ṣì wà tá a rí owó rà ẹ jẹ́ kí inú yín dà inú yín ò dà ìwà yín ò tún dà báwo ni kòkò tẹ bá mọ báwo ló ṣe fẹ́ dà gan ẹ àmọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ ní fún àwa obìnrin pàápàá láti jẹ́ obìnrin tó máa lè fẹsẹ̀ múlẹ̀ nípa iṣẹ́ ọwọ́. ìyànjú tí mo lè gbà fún wọn ni pé tó bá jẹ́ kúlíkúlí lẹ̀ ń tà kúlíkúlí ṣe bẹ́ẹ̀ mọ́. kúlí. ẹ̀ta ọjọ́ kan ń bọ̀ táwọn èèyàn kan àwọn tó ti ń bú yín àwọn èèyàn náà ló máa padà sọ fún yín pé o oh, you are really my friend I have already knew this you be go you you be great. Hmm. ọba àwọn ti máa ń sọ máa bí manipulate dùn ó láta eh, bẹ́ẹ̀ ni ó láta tó bá rí pé àwọn èèyàn rere ti ń patronize yín àwọn náà ló máa padà wá bá yín pé àwọn tó bẹnu àtẹ́lù. Eh, àwọn náà ló máa padà wá bá yín pé ha mo dẹ̀ mọ̀ pé ó máa padà ga níbi iṣẹ́ tó ń ṣe yìí òun àsọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí mi sọ fún mi ẹ mọ bó ṣe máa ń kọ́mẹ́ǹtì náà. Mm. so ibi iṣẹ́ kòkó táwa náà ń ṣe yìí àwọn nǹkan ti bi wá rí pé ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ ń kánú ló máa ń ra kòkó mm. àbí òun ló máa ń ra fúláwà sílé ìyẹn ní à ń wù tọ̀dọ̀ tiwọn wọ àwọn tí ó ń ra kòkó lọ́dọ̀ tiwa wọ́n sọ pé wàá ṣe pé a lè rí irú nǹkan báyìí tó jẹ́ locally made locally made I'm very very neat mm. ní orílẹ̀-èdè yìí bó ṣe ń sọ fún àwa nìyẹn. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lẹ́tọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ẹ ti mọ slogan yẹn bẹ́ẹ̀ ni where we add honey to the spice of life. ṣé ẹ rí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wípé Yorùbá dùn Yorùbá dẹ̀ pé wọ́n á ní olúwa òun la mọ̀ kókó ayé wa ọlọ́run ló mọ̀ wá inú erùpẹ̀ la ti jáde inú erùpẹ̀ náà la máa padà sí àmọ́ ṣe wọ́n pé nǹkan tó máa ń fi erùpẹ̀ gan ṣe ó pọ̀ jaburata lọ́rẹ́rẹ́ ó ní mo fi máa ṣe àfihàn àlejò wa lórí ètò lénìí ṣe rí àlejò tí mò ń sọ̀rọ̀ wọn yìí àmọ́ kòkò ni wọ́n àwọn assistant god bọ́lọ́n ṣe mọ àwọn èèyàn làwọn náà mọ any other thing kódà tẹ́ bá di àmọ́ wọn àmọ́ yín ṣe wí plaster yìí gidi gan ẹ̀yin èèyàn wa lórí ètò yìí mọ̀mọ́ lénìí mo ní ayọ̀ àti ìdùnnú láti ṣe àfihàn arábìnrin Kẹ́mi Olúgbadé tí wọ́n jẹ́ amọ̀kòkò ẹ káàbọ̀ sórí ètò wa mà. ẹ ṣe gan ni olóòtú gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ jẹ́ kí n tún orúkọ mi sọ. orúkọ mi ni omidan Olúgbadé Adékẹ́mi mo jẹ́ amọ̀kòkò eléyìí táwọn olóyìnbó ń pè ní porter àwa lè fi amọ̀ ṣe gbogbo nǹkan tẹ́ bá gbé wá fún wa hmm. bóyá cooking pot eléyìí tí wọ́n ń pè ní kòkò dáná bóyá water pot kòkò amọ̀ ayé hmm. àtijọ́ but àwa ti àwa tún ti tún ṣe o àti advance ẹ wá máa fi tap sí lẹ́nu ó tún ní water filter tó máa bá yín filter omi lóòótọ́ tó máa bá yín pa jams omi yín lóòótọ́ bẹ́ẹ̀ ni <laughs> àwọn flower vases tẹ̀ tún import Hmm. láti abroad yẹn àwa tún ti àtúntì mú àwọn àtúntì fi ń ṣe àwọn ò lọ nílànà ayé àtijọ́ hmm. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ gbé wá fún wa àwa ń ṣe à ń fa àmọ̀ ẹ pé lẹ́ẹ̀kan mo ní ẹ̀yin assistant god lẹ́yìn ọlọ́run tí mo mọ̀ tó mọ gbogbo wa ẹ̀yin tún lè mọ nǹkan báyìí. bẹ́ẹ̀ ni. àmọ́ arábìnrin Kẹ́mi Olúgbadé ẹ jẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ṣé a lè dá yín mọ̀ jù báyìí lọ ṣá lè mọ̀ yín àti pé báwo lẹ ṣe wọnú iṣẹ́ amọ̀kù as a fine girl. ṣé kí n tún tó orúkọ mi sọ. ẹ já wa. orúkọ mi lẹ́ẹ̀kan sí adékẹ́mi olúgbadé ọmọ adé ni mí <laughs> adédèdélé ọmọ ọlọ́run tó láti bí adé yẹn jẹ́ ká lọ síbi ọ̀dọ̀ ọmọ ọlọ́run tó látìgbà tọ́lọ́run ti mọ mí látìgbà tí mo ti mọ̀ pé mo gbọ́njú mára mi pé woman being ni mí pé yes èèyàn ni mí àmọ́ ni mo fẹ́ràn jù àmọ́ ni mo fẹ́ràn kí n máa fi ṣeré jù òun gangan lè fẹ́ ayé mi ẹ jẹ́ kí n tún bẹ́ẹ̀ love of your life ẹjọ wà ń parí pàṣọ àjọ àjọ wà báyìí a lè yára wa so gbogbo nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ ní àmọ̀ ẹ kàn lè gbé wá fún mi kẹ́ ẹ sọ pé ókè o bọ̀ àwọn èèyàn tó bá ti rójú mi wọ́n máa ń fẹ́ ń doubt pé ah ṣọmọ hmm. ilé ìṣiṣẹ́ ìṣá wọ́n máa ń yiri ẹ̀ wò hmm, wọ́n máa ń wò pé ah ṣé tá a bá gbéṣẹ́ fọmọ ìṣá ṣé ó lè ṣe tá a bá kówó fún ṣé kò ní gbówó wa sá lọ ṣé. a ti wá tó bí ọdún mélòó tẹ́tí wà lẹ́nu ẹ̀ ìgbà wo lẹ bẹ̀rẹ̀ gan. Hmm, ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n ẹ jẹ́ má jẹ́ kí n parọ́ ìgbà tí mo parí ond mi hmm. ẹ mọ̀ pé mo sọ fún yín pé iṣẹ́ àmọ́ ni mo fẹ́ràn jù ìgbà tí mo lọ ṣe finance náà ní ond iṣẹ́ àmọ́ yẹn náà ni mo ṣe rí pé mo ti ń gbégbá orókè hmm. iṣẹ́ àmọ́ yẹn náà ni mo fẹ́ràn jù wọ́n á rò pé ó yẹ kí n lọ kọ́ sí i àwọn kan ṣe tó ń ṣe jù mí lọ tí wọ́n mọ̀ tí wọ́n níjìnlẹ̀ sí jù mí lọ ẹ jẹ́ kí n lọ kọ́ ọ kí n lọ fi opportunity one year IT ẹ mọ̀ pé ní polytechnic àmọ́ one, one year, one year IT kí n lọ fi kọ́ iṣẹ́ amọ̀ yìí o bí mo ṣe gbéra nìyẹn láti ilé anybody mọ ibi tí mò ń lọ mo kó gbogbo aṣọ mi mo kó ẹrù mo kó oúnjẹ mo lọ sí abúlé kan ní Ìkirè kò ń ṣe Ìkirè gangan o tàbá dé Ìkirè la ṣe máa gbé ọ̀kadà kò ń ṣe mọ́tò òde bẹ́ẹ̀ o hmm. òun ni mo lọ sí kí lorúkọ abúlé yìí Àtàmúra là ń pè Àtàmúra Àtàmúra ní orúkọ abúlé yẹn so ibẹ̀ ni mo ti lo ọdún kan láì jáde ń bẹ̀ ọdún kan gédégbé bẹ́ẹ̀ ni kí n tó wá gba form HND kí n tó tẹ̀síwájú sí nínú iṣẹ́ tí mo lọ ṣe ń bẹ̀ so ibẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo ti mọ ìjìnlẹ̀ púpọ̀ nínú iṣẹ́ amọ̀ yìí hmm. kí n tó lọ kọ́ sí àbí kí n tó tẹ̀síwájú sí ní HND mi ìgbà tí mo tún bẹ̀rẹ̀ HND náà mo tún mọ̀ sí mo tún train ara mi sí tí strike bá wà ní school Ma tún dúró sí skul pé àníṣe èmi àbámọ èyí àjọba àbákú laṣọ eégún èmi àti àjọ ń lọ ni. ṣé àwọn dádì àti mọ́mì wa nífẹ̀ẹ́ sí àbó ní nǹkan tí wọ́n fẹ́ kí ẹ ṣe tẹ́lẹ̀ tẹ́yìn fi wò pé à ẹ lè dà mí ríboríbo iṣẹ́ àmọ̀ yìí ni. <laughs> wọ́n rí ìgbà tí mo parí secondary school wọ́n rí pé mo good in fine art but nǹkan tí dádì sọ bẹ́ẹ̀ ni nǹkan tí dádì sọ fún mi ni pé ìdòwú torí ìdòwú lórúkọ mi ń lè wọ́n ní pé ò ṣe lọ ṣe music music mo fẹ́ kó o ṣe torí ìwọ ni mo fẹ́ràn jù torí dádì like music wọ́n wá ní pé kí n lọ ṣe kí n lè sọ torí pé àwọn ọ̀tá rí pé àjọ wà mo ní rárá mi ò ṣe pé ìkan láyé ara àwọn subject fine àti ìbẹ̀ òun ni mo fẹ́ mú ìgbà tí mo wá fẹ́ ṣe IT mi mo sọ fún wọn mo ní pé mo fẹ́ lọ ṣe IT inú abúlé ni mo tẹ̀ ti fẹ́ lọ mi ò sọ orúkọ abúlé yẹn fún wọn mo ní pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ ni mi ò fẹ́ tẹ̀lé ọkùnrin o mi ò fẹ́ ṣe báwọn ẹgbẹ́ mi ṣe ń ṣe kí n máa ṣe slay queens kiri nígbà yẹn mo ní pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ ni wọ́n ní o ṣe lọ wá sí oṣù kò ṣe kò fi prepare fún hnd ẹ so that tó bá wọlé hnd ẹ wà máa slay o wà á tiẹ̀ lówó díẹ̀ lápò mo ní rárá so gbogbo wọn ò mọ ibi tí mo lọ hmm. so ìwà àti family members mi kan wá wá mi wá síbi tí mo ti lọ ṣáìtì wọ́n wá ní pé ah wọ́n wá lọ sílé padà wọ́n ní pé ah ìdòwú ń ṣe dáadáa níbi tó wà o hmm. in fact ọ̀gá ẹ̀ láìkì ẹ̀ dáadáa ọ̀gá ẹ̀ sọ pé káwọn òbí ẹ̀ wá ibẹ̀ nínú àwọn parents mi ti dùn pé ah tọmọ bá ṣe dáadáa ìdùnnú náà ṣe pé tí àbá sí ń bẹ̀ ọmọ wa lè ṣe dáadáa tó hmm. ibẹ̀ ni mo ti tẹ̀síwájú gbogbo nǹkan yẹn tún ó tún help mi dáadáa ó tún encourage mi. ọmọ bíbí ìlú wo nìyẹn gan. ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mi. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun ó yẹ kíra yín. ògbómọjọ ògbómọjúgun ibi tí wọ́n ti ń jẹ kàtọ́ tó mú ẹ̀kọ́ yẹn gan sí. <laughs> torí mò ń wo tẹ́lẹ̀ mo fẹ́ ni àbí bóyá wọ́n bí yín sí ìlú tí wọ́n ti ń ṣe amọ̀ ni ó ṣe wà nú ẹ̀jẹ̀. rárá o ìran mi kankan ṣàmọ̀ rí o èmi nìkan mo ṣe gbọ́n náà tán pé mo ṣàmọ̀ ẹ̀yin dẹ̀dẹ̀ ti fìtàn lélẹ̀ báyìí èmi mo ti fìtàn lélẹ̀. tó ẹyẹ ẹyẹ wa lórí ètò Oyin Mọmọ a tún tẹ̀síwájú ẹ ká dánu dúró díẹ̀ à ń padà bọ̀ ẹ máa bá wa ká lọ. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. orúkọ mi ni ọlámídé onífàdé agbẹjọ́rò ni èmi o mo dẹ̀ tún máa ń talẹ̀ mo máa ń báyàn ralẹ̀ ẹ máa wo Oyin lọ́mọ tẹlifíṣàn nítorí àwọn ètò tó mórí pípé wá ló máa ń ṣe o ẹ máa wò ó. ẹ bá wa ká lọ ká gbádùn ètò yìí. Oyin o ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò ètò l'Oyinmomo ṣe mọ̀ pé mo máa sọ fún yín wípé this is where we add honey to the spice of life ṣe rí àlejò tí mo gbé wá fún wa fún ẹ̀yin tí ẹ bá ṣe darapọ̀ mọ́ wa wọ́n máa ń dáṣà kan gbòòrò wá ní abúlé ṣòwò àwọn ilé gangan lábúlé ṣòwò èyí ṣe sixty by one twenty picking the ground making money out of it ilẹ̀ ò lè tàn tolúwa ní ilẹ̀ àtẹ̀kùn ẹ̀ ayé àti àwọn tí wọ́n mọ̀ tán ẹ̀ arábìnrin Kẹ́mi Olúgbadé àwọn náà là ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n jẹ́ amọ̀kòkò alámọ̀ ẹ̀ wọ́n ní alámọ̀ ni wọ́n mú dẹ̀ wọ́n páwọn èèyàn kan gan sọ́ni mu wọ́n ní ọ̀rẹ́ mi kan Múráyọ̀ ǹjẹ́ ọmọ bàbá alámọ̀ mi ni bóyá dáàdì ẹ̀ náà ṣe clay pot àǹtí Kẹ́mi ẹ jẹ́ ká wá tẹ̀síwájú láti wò látìgbà tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ ti ń gba àwọn èèyàn síṣẹ́ ẹ ti ń kọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n bọ́ ṣe ń ṣe iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí òótọ́ ó fẹ́ le díẹ̀ hmm. torí ẹ mọ̀ pé àwọn èèyàn mọ̀ púpọ̀ nù iṣẹ́ yìí wọ́n ṣe báwọn ìyá nìkan ló ń ṣe. ló ń ṣe. but àwa fẹ́ jẹ́ kán mọ̀ pé àwa ń ṣe ń skul tá a bá ti wá ṣe ń skul tán kò ṣe pé a kàn máa gba certificate a tún fẹ́ fi ṣiṣẹ́ ń ta. ṣiṣẹ́ ṣe fi ṣiṣẹ́ fi jẹun. bẹ́ẹ̀ a fẹ́ fi ṣiṣẹ́ fi jẹun tó ó nira díẹ̀ bọ̀bọ́ ṣe nira díẹ̀ náà ìgbà tó yá ọlọ́run help wa mm. láǹfààní àti gba àwọn èèyàn díẹ̀ díẹ̀ síṣẹ́ wọ́n bá wa ṣe àwọn tó ti àkọ́kọ́ kọ́ wọn ìgbà tó yá wọ́n mọ̀ ṣe mm. ìgbà tí wọ́n mọ̀ ṣe tán a bẹ̀rẹ̀ sí tó tún gbà wọ́n míì wọlé mm. látún mọ̀ torí a fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé abroad nìkan kọ́ ni wọ́n ti lè ṣe gbogbo nǹkan tó fine báyìí àwa táwa Nàìjíríà àwa náà ní gift tá a lè lò láti fi ṣe nǹkan tó tó rẹwà ju tiwọn lọ kó má jẹ́ pé wọ́n kàn máa kó wa bí ẹrú lọ síbẹ̀ yẹn lọ máa fi produce. wọ́n máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ó yẹ káwa gan ní nǹkan bí tá a máa máa kó lọ sọ́hùn. tó wa ti gba àwọn èèyàn tó ń bá wa ṣiṣẹ́ a gba àwọn èèyàn tó ń kọ́ṣẹ́ tó tún ti ń mọ̀. táwọn náà tuntun kọ́ àwọn èèyàn mi. táwọn èèyàn tún ti ń kọ́ àwọn ènìyàn mi. tó ẹ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ kí ni àwọn ìpèníjà tẹ́ ti ní ṣé owó ni àìmá eh, ní owó tó because ìgbà mi mọ̀ pé irú àwọn business by eh, finance máa ń jẹ́ challenge ẹ̀yin lẹ́ máa máa ná kó ṣe gbogbo èèyàn ló believe nínú dream tẹ́ni kí làwọn ìpèníjà ni. although till till this press, this moment a ṣe ní ìpèníjà tó pọ̀ gan. bikini. owó yìí náà ni kókó. ọ̀rọ̀ owó yìí náà ni. <laughs> ọ̀rọ̀ owó yìí náà ni torí àwọn machines mi ṣì wà tá àti rí owó rà torí àwọn mm. machines wà wọ́n millions plus ní gbogbo àwọn machines ta ní gbogbo àwọn training wheel ta ní millions ni kò ń ṣe pé a kàn máa lọ síbì kan pé a máa get ẹ̀ wọ́n ṣẹ̀ máa bá wa import ẹ̀ ẹ̀ mọ̀ pé òyìnbó ló ń ṣiṣẹ́ tá à ń ṣe jù gbogbo àwọn tó ń ṣàwo ẹ̀ mọ̀ pé wọ́n import wọn nǹkan sọ́dẹ̀ fi ń ṣàwo náà lélẹ̀ reason táwo tún ṣe kí tí ń ṣe àwo ni pé gbogbo àwọn chemicals yẹn wọn a lè import wọn tá a bá tún import wọn tá a tún lo gas tá a fi ń fire àwọn kó to melt kó tó dàwó yẹn kó tó di àwọn tiles àwọn eh. water closet yìí ó máa wọ́n tá a bá sọ fáwọn Nigerians pé iye báyìí ni wọ́n máa ní ilé táwọn import ó cheap jù báyìí lọ hmm. so owó yẹn náà ni challenges wà láti get àwọn most machines tá a need. tó o bá jẹ́ challenges in material ńkọ́. material kò fi bẹ́ẹ̀ le ọ̀dọ̀ àwọn èèyàn ti kọ́lé sí gbogbo ibi tá a ti ń ra mọ́ o kò sí bọ́n ṣe kọ́lé tó kò sí bọ́n ṣe kọ́lé tó tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún ẹ̀. Mm, ayé àtàwọn tó lè wá lọ. tó lè wá lọ so àwa ń wá àmọ̀ yẹn lọ síbi tá a ti lè rí àwa dẹ̀ mọ gbogbo àwọn áńgù bí tá a ti lè rí láti mọ̀wé lọ sọ́nà Abẹ́òkúta láti ọ̀nà Abẹ́òkúta lọ sáwọn ìlú òkè míì owó epo àtowó àwọn tipa logistics owó mọ́tò ló máa ná wa. so wọ́n máa bá yín kó one tipa ni bẹ́ẹ̀ni any warehouse tẹ̀ ń já sí àbí báwo ṣé ó máa ṣé ó máa ń bàjẹ́ àbí tójò bá tún rọ̀ kò ní dá mọ́ kójò máa ṣan àmọ̀ lọ ìyẹn ò sí nù ẹ̀. náà òjò lè ṣàn lọ ó kàn lè jẹ́ kó máa kì mọ́lẹ̀ ó máa dàbí pé kò sàmọ́ bẹ́ẹ̀ mọ́ bọ̀ tá bá wú wọn jáde ó kàn jẹ́ kó kì í mọ́lẹ̀ ni mm. òjò bá anything jẹ́ nípasẹ̀ wa. tó mo mọ̀ wípé ẹ̀rọ tí ẹ gbélẹ̀ yìí ẹ fẹ́ bá wa ṣe nǹkan kékeré kan pé ká tiẹ̀ máa wo bí process yẹn ṣe ń lọ. bẹ́ẹ̀ni. so a máa bóyá tẹ bá ti ń ṣe àtúmọ̀ máwọn ọ̀rọ̀ yẹn sínú ẹ̀ torí mo ní interest nínú pé ìgbà tí mo fọwọ́ kan ilé mm. ó fẹ́ dún bíi stainless ó dún bíi àwo mm. ṣe àwọn materials yẹn náà ni. òun náà la pòpọ̀ amọ̀ yìí náà ni. ẹ jẹ́ àwo. kò sí nǹkan tá a yí àṣe bọ̀ máa ṣe nǹkan kékeré èwo lẹ fẹ́ kí n ṣe fún yín flower vase plate pot. ẹ fún mi bíi pọ́ọ̀tì kékeré tèmi lè máa fi jẹ àṣejẹ búfalo bóyá tí wọ́n bá fẹ́ ṣe irin mi lókun fún mi. ok tẹ fẹ́ fẹ́ ẹ fẹ́ fi bù sẹ́mi kí n máa fi ṣara rin dé. ẹ jẹ́ kí n gé àmọ̀ jáde. Mm. àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ kí ni patronage yẹn jẹ́ báwo làwọn èèyàn ṣe ń patronize ṣíṣó ń yá. mi ò ní parọ́ ó ń yá especially nílùú èkó yìí torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń mẹ́sẹ̀jì mi ní Instagram pé wọ́n mọ̀ pé wọ́n ń ṣe irú nǹkan báyìí ní country yìí eh. so tó bá ti rí pàǹṣe wọ́n patronize eh. wọ́n dẹ̀ appreciate wa eh. ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities náà wọ́n máa ń post wa pé ẹni báyìí ṣe bẹ́ẹ̀ ni káwọn èèyàn lè gbàgbọ́ pé lóòótọ́ wọ́n ń ṣe irú iṣẹ́ báyìí ní country tá a wà yìí. ṣé ẹ àyè wá wà fún yín láti export ṣé ẹ ti gbèrú ẹ ẹ ti rò lọ́kàn yín pé àwa náà máa kó jáde. bẹ́ẹ̀ a máa ń kó jáde táwọn tó bá wà outside the country. irú àwọn countries wo. àwọn UK London mo ti mo ti ṣe port fún wọn rí. ẹ ti test bóyá àwọn African countries wa ó ṣe Ghana ó ṣe Lomé Burkina Faso. àwọn Naija tó wà outside the country wọ́n hmm. máa ń patronize inú wọn máa ń dùn pé nǹkan tó ń fi tó àwọn dàgbà àwọn sì fẹ́ wọ́n tún wáá rí páwà tó ń ṣe lọ́nà ọ̀tọ̀ kò ń ṣe pé dúdú táwọn èèyàn máa délé wọn tó máa sọ pé wọ́n ṣe awo hmm, ìyẹn náà tún wà bẹ ṣáwọn èèyàn wá ń sọ bẹ́ẹ̀ fún yín pé bóyá ẹjọ́ lórí ìṣẹ ẹja láwọ àjọyẹ sílé. ọjọ́ ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ àwọn èèyàn sọ pé ẹlẹgbẹ́ ló ń ṣe mo dẹ̀ sọ fún wọn pé mi ò kí ń ṣe ẹlẹgbẹ́ o èmi lọ kàn skul ni mo dẹ̀ tún kọ́ṣẹ́ sí. Hmm, a jẹ́ pé ara àwọn ìpèníjà yẹn náà díẹ̀díẹ̀ nìyẹn kí ló máa ń fún yín ní ìwúrí àti pé ibo lẹ ti máa ń mú inspiration jáde. Ah, Ọlọ́run náà la máa sọ torí Ọlọ́run ló ń fún mi ní inspiration. Ọlọ́run ló fún yín láwọn design pé òkè jẹ́ kó nígun méjì. bẹ́ẹ̀ má jẹ́ kí n parọ́ kan fún yín tí n bá fẹ́ ṣiṣẹ́ mi ò kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe yàtọ̀ sí pé tí customer bá send designs fún mi. ok but normal tí n bá fẹ́ ṣe design mi jáde eléyìí tó ń tà àwọn gbogbo àwọn designs mi tó máa ń tà mm. mi ò kí n sọ pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ màá kàn sọ pé bóyá ẹ jẹ́ kí n ṣe cooking pot. ok bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ màá dẹ̀ sọ di àwọn èèyàn máa sọ àwọn tó ń wò mí wọ́n máa sọ pé kíní fine gan o tí bá ti post ẹ̀ sọ online àwọn èèyàn máa like it how much how much how much how much máa máa place orders fún. ó tiẹ̀ ó da nítorí nǹkan kan máa ń yà mí lẹ́nu pé mm. báwo obìnrin ṣe wà olórúkọ kan tán tiẹ̀ ti fi pè wá ráàlú wá ní àfẹ́ kan ṣe ìyọ̀lẹ́ ni wá àfẹ́ àmọ́ àwọn obìnrin náà ti ń ṣe àfihàn ara wa mm. àti ọpọlọ tọ́lọ́run fún wa ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo lẹ́ni àfẹ́ tiẹ̀ wò ó bó ṣe ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ kí làwọn obìnrin gan lè ṣe tá fi lè fi owó sínú àpò wa tí ò ní limit lórí ètò lẹ́ni mo ti ṣe àfihàn fún yín wípé arábìnrin Kẹ́mi Olúgbadé tí wọ́n jẹ́ alámọ̀ àwọn náà ni a gbà ní àlejò gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ti rí pé wọ́n ti tan iná sí machine wọ́n ti ń mọ́ lọ wọ́n ti ń ṣe lọ díẹ̀díẹ̀ àmọ́ arábìnrin Kẹ́mi Olúgbadé kí lẹ lè sọ nípa iṣẹ́ yìí fún àwa obìnrin ṣé iṣẹ́ tí a lè gbọ́kànlé ni táwa gan lè fi sọ pé owó wà lápò mi mo ní owó dání mo ní chẹ́ńjì dání mo dẹ̀ lè tún ṣe sílẹ̀kùn nínú ẹ̀. bẹ́ẹ̀ iṣẹ́ yìí ẹ má jẹ́ kí n parọ́ fún yín èló la fẹ́ ra àmọ́ tá a bá já àmọ́ tíkà kan hmm. ọ̀pọ̀lọpọ̀ owó la máa fi pa ká yọ wàhálà inú ẹ̀ kúrò a sì máa make owó tó pọ̀ torí hmm. material tá à ń ra kò pọ̀ púpọ̀ ṣe bá mọ̀ náà là ń rà àti kaolin kaamọ̀ náà ni kaolin hmm. tá a fi mix ẹ̀ kó lè tó owó tá a àmọ́ bẹ́ ṣe bẹ́ ṣe ń ṣe yìí ṣé ó ti ṣe lò àbó tún láwọn processes kan. náà kò tí ṣe lò báyìí tá a bá ṣe tán báyìí a ní ibi tá à ní kíun ibẹ̀ lẹ́yìn ibi tí wọ́n ti ń sun apẹ́ mm. ẹ máa rí i pé àwọn ìyá máa ń sun apẹ́ kan tó tà síta so àwa kọ́ bí ilé fún mm. tí iṣẹ́ bá ti pọ̀ a máa lóòdù ẹ̀ sínú ẹ̀ a máa dáná sí i mm. kíun sixty kg òun la máa ń lò tá a máa fi fáyẹ̀ tó máa fi ṣe báyìí tó máa fi ṣe lò kò sí oh. orí ibi tẹ́ bá gbé sí ẹ máa fi dáná tó wù yín ẹ lè fi ṣe rice ẹ lè fi ó lè wọnú microwave kò síbi tí ó lè wọ. Mm, ìyẹn tẹ bá ti rí gbé sínú kíhùn yẹn. bẹ́ẹ̀ni. torí mo rí pé lè tẹ̀ ṣe yìí gan bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ kàn ó mú ṣèpò oríṣiríṣi. bẹ́ẹ̀ni ẹ wọ́n ní pé nǹkan tó bá wà lámọ̀ lálámọ̀ famọ̀ yìí. famọ̀ rọ. Mm. tó bá wù mí màá tún mú ẹnu ẹ màá tún pàdé mm. ẹ rí i pé mo pàdé. ẹ ti pàdé ó tuntun tó fẹ́ tó bá wù mí màá tún mú ẹnu ẹ màá tún yà síta torí bẹ́ẹ̀ ṣe ń pa ọmọ yẹn gan ó tún ti yàtọ̀ báyìí. ẹ tún ti rí pọ́ tún ti yàtọ̀ tó bá wù mí màá mọ ẹnu ẹ màá ní kó fi kókó owó kó ṣe gbogbo tó òun làṣẹ gbàdúrà pé olúwa nǹkan tó bá ti wù ẹ́ ni kó fi mí rọ nǹkan tó bá ṣàti dáa ni kó fi mí rọ kò má fi mí rọ ọ̀rọ̀ kúrọ. èèyàn kọ́ lọ má lọ fìyàn rọ tíṣù pépà má padà fìyàn nu nǹkan tí ò dáa ni <laughs> ah, Ọlọ́run ṣàánú yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ mo rí pé ó tutù mm. yàtọ̀ sí nǹkan tó jẹ́ ń sìn bẹ́ẹ̀ so ṣé ibi táwọn inspiration yẹn ti máa ń wá ní abẹ́ ẹ̀kọ́ máa wọ pé ó dáa jẹ́ n tún ṣe báyìí jẹ́ n tún mu báyìí jẹ́ n tún lò báyìí. ẹ eh, ó máa ń wá láti bẹ̀ bọ̀ ìgbà tí mo rí pé ẹ tún sọ̀rọ̀ pé mo rí pé ẹni pẹ́nu ẹ̀ ń fẹ́. mo ń dá òtí ẹ̀mí gan dá òtí ẹ̀ tó ń gbé kó ti change. mo wá sọ fún yín pé mo lè mú ẹnu ẹ̀ kó kónkolo àmọ́ pọ́ọ̀tì kòkò àṣejẹ lèmi fẹ́ ṣebí tèmi rè. àṣejẹ lẹ fẹ́ àbí. ẹ̀ẹ́ta láṣejẹ tán. mo tún lè mú kí n tún fẹ́. ó yá ẹ jẹ́ ká wò. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. a jẹ́ pé tó bá máa ṣe irú iṣẹ́ yìí ó gbọ́dọ̀ ní sùúrù mo rí pé ó gbọ́dọ̀ ní sùúrù ó dẹ̀ gbọ́dọ̀ wà á kúrè. yàtọ̀ sí sùúrù inú ẹ̀ gbọ́dọ̀ mọ́ sí nǹkan tó ń ṣe inú ẹ̀ gbọ́dọ̀ mọ́ pé nature là ń díú pẹ̀lú hmm. bínú yín bá ṣe rí ni kòkòrò tẹ́ ẹ̀ mọ́ ṣe máa rí. tó tínú èèyàn bá da kòkòrò yóò lè da tẹ́ ẹ bá lọ́bùn hmm. kòkòrò yín ò lè wọ́n ní bó ṣe máa ń rí tó máa ń wọnú ara wọn tó dẹ̀ pé gbogbo wa ẹ̀ àtẹ̀yàn máa ń wù ó máa ń ṣàfihàn nínú gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe. wow because eh, ọ̀tọ̀ tún ní nǹkan ó ń ṣe mí gan kàyéfì pé bẹ́ẹ̀ ṣe mo mọ́ pé inú èèyàn gbọ́dọ̀ dáa tínú ẹ̀ ò bá dáa ìwà ẹ̀ náà lè dáa àbùtò bá mu náà ò lè dáa kò lè ríta tó tún gé yẹn kúrò ń bẹ̀. mo tún ti gé yẹn kúrò mo fẹ́ kẹ́nu ẹ̀ fẹ́. àmọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń gé yìí ń waste o. kò waste o a tún lè fi ṣe nǹkan mi mo lè lù pọ̀ ní ìsìn kí n fi ṣe nǹkan tó bá tó wù mí ẹni pé mo ti fi ṣe kòkó bí àṣejẹ tẹ sọ pé fẹ́. ó tiẹ̀ ti wá dà báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arábìnrin Kẹ́mi Olúgbadé sọ wọ́n ní bí inú èèyàn bá ṣe rí ni koko to máa mọ́ ṣe máa rí bó o bá jó ní dọ̀tí ìkòkó ẹ̀ ò lè ilé ìyẹ̀wọ́n ní charity begins from home ilé Latin ti ń kẹ́ṣọ́ ròde ìtumọ̀ ni wípé ó tiẹ̀ tún mú nǹkan lẹ̀ tá a tún bá deal ẹ jẹ́ kí inú yín dà inú yín ò dà ìwà yín ò tún dà báwo ni kòkò tẹ bá mọ báwo ló ṣe fẹ́ dà gan ẹ àmọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ ní fún àwa obìnrin pàápàá láti jẹ́ obìnrin tó máa lè fẹsẹ̀ múlẹ̀ nípa iṣẹ́ ọwọ́ ìyẹn tún tí mo lè gbà fún wọn ni pé tó bá jẹ́ kúlíkúlí lẹ́ ń tà kúlíkúlí ṣe bẹ́ẹ̀ mọ́. kúlí. Hmm ẹ̀tàn ọjọ́ kan ń bọ̀ táwọn èèyàn kan àwọn tó ti ń bú yín àwọn èèyàn náà ló máa padà sọ fún yín pé o oh, you are really my friend i have already knew this you be go you you be great. Hmm. ọba àwọn tí wọn ti máa bí manikuli dùn ó láta bẹ́ẹ̀ ni ó láta tí wọn bá rí pé àwọn èèyàn rere ti ń patronize yín àwọn náà ló máa padà wá bá yín pé. àwọn tó bẹnu àtẹ́ lù ú. àwọn náà ló máa padà wá bá yín pé ha mo dẹ̀ mọ̀ pé ó máa ga níbi iṣẹ́ tó ń ṣe yìí ẹ̀mí mi sọ fún mi ẹ̀mí mi sọ fún mi ẹ mọ bó ṣe comment náà hmm. so ibi iṣẹ́ kòkó táwa náà ń ṣe yìí àwọn kan ti bi wá rí pé ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ ń kánú ló ra kòkó hmm. àbí òun ló máa ra flower sílé hmm. ìyẹn ni à ń wù tọ̀dọ̀ tiwọn wọ àwọn tí ó ń ra kòkó lọ́dọ̀ tiwa wọ́n ń sọ pé wàá ṣe pé a lè rí irú nǹkan báyìí tó jẹ́ locally made locally made i'm very very neat hmm. ní orílẹ̀-èdè yìí bó ṣe ń sọ fáwa nìyẹn tó hmm. gbogbo téèyàn bá mọ̀ ṣe tó jáṣọ ló mọ̀ rán tó jẹ́ bàtà ló mọ̀ tà tó jẹ́ kò bá jẹ́ locally made kò bá jẹ́ flower lèèyàn mọ̀ ṣe bí eléyìí kó continue láti ṣe ọjọ́ ń bọ̀ lólúwa wí táwọn hmm. èèyàn rere tó mọ value téèyàn ń ṣe tó máa ríyàn tó máa báyàn dòwò pọ̀ tírú àwọn èèyàn rere yẹn bá báyàn dòwò pọ̀ ìgbà yẹn lèèyàn aṣẹ lèèyàn gangan alára máa mọ value nǹkan téèyàn ń ṣe kò sí nǹkan tó waste. a jẹ́ pé ọ̀rọ̀ èèyàn rere tẹ́ ẹ̀ sọ yìí sí mo rí i pé gbajúgbajà olórin wa kan àti Tọ́pẹ́ Àlàbí àwọn náà wá yín wá ṣe ibi tí ẹ wà ibi tí èrà bá wà ibi tí ṣúgà bá wà lè ra wọ́tọ̀. <laughs> bẹ́ẹ̀ ni o mama she's my mother you call her your mom your mom she's your eh, mom. ẹ eh, correct ara yín kẹ́ sọ pé your mother Tọ́pẹ́ Alabi. okay your mother Tọ́pẹ́ Alabi. yes ibẹ̀ ni wọ́n ti wá mi rí hmm. àti my father Kúnlé Afọláyàn tí hmm. wọ́n appreciate nǹkan tí mo ṣe tí wọ́n ra nǹkan tí mò ń ṣe tí wọ́n rà fún iléeṣẹ́ hmm. tiwọn náà afẹ́fẹ́ yẹyẹ restaurant àti àwọn tó kù náà tí mi ò mọ̀ ẹ má bínú pé mi ò dárúkọ yín kà ṣe ní ṣókí bẹ́ẹ̀ káwọn kan máa sọ pé adarí agẹrí apá kan dápá kan sí. so ibi nǹkan tí mò ń ṣe táwọn kan ti bọ ẹnu àtẹ́lù pé àwọn wo ló ń ra kòkó tó ń ṣe yìí ibẹ̀ làwọn èèyàn ńláńlá yẹn ti rí mi tí wọ́n ti appreciate mi tí wọ́n sọ pé o nǹkan tó dáa ló ń ṣe ṣé pé wọ́n lè mú nǹkan báyìí jáde láti inú àmọ́ tó ń ṣe so gbogbo mm. nǹkan téèyàn bá ń ṣe kó máa ṣe lọ kéèyàn má wo tòwó yẹn kéèyàn má kọ́kọ́ wo tòwó yẹn kó máa endure Eh, ṣé mo ṣé mo ibi tí question endurance yẹn fẹ́ mú mi lọ eh. mo dẹ̀ ń wòye bẹ́ẹ̀ ṣé mo pé ẹ rẹwà lóbìnrin ẹ dáa eh. ẹ dùn wò oh. ṣé ṣe pé ilé ilé ọ̀nkú náà lẹ ti fi amọ̀ sí àbí báwo làwọn ọ̀nkú gan ṣe ń ráyè àti jàǹfààní yín pé girlfriend mi rè ìyàwó àfẹ́sọ́nà mi rè ìbòlẹ̀ bàdé. ẹ má jẹ́ ká mú yẹn lọ síbẹ̀ yẹn ṣáà amọ̀ yìí amọ̀ lẹ́ ń fẹ́ èmi àti ẹ̀ amọ̀ lẹ́ ń fẹ́ ẹ̀ á jẹ́ pé ẹni tó bá máa wò ó pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ dọ́dọ̀ arábìnrin Kẹ́mi Olúgbadé. àjọ kó wa pọ̀ ni. àjọ fẹ́ yẹn àtàmọ̀ èmi àtàmọ̀ kò ní sọ fún mi pé but ilé tó ṣe náà ti tó hmm. a tún máa ràn mí lọ a tún máa encourage mi. wọ́n tẹ̀ máa dídì dá stọ́ọ̀ èrè àkànfún yín. ẹ pé ìwà àtàmọ̀ o pé torí pé mo ti jọ mọ̀ yín pọ̀ o kò tún sábà máa ràn wá lọ́wọ́ tó bá fẹ́ fẹ́ wàá jọ fẹ́ wàá pọ̀ ni kò ń ṣe mm. pé ó máa sọ fún mi pé famọ̀lẹ̀ èmi ló fẹ́ fẹ́ rárá mm. wàá fẹ́ mi àtàmù. ẹ máa ṣe pari paṣọ so gbogbo àyìn ọkùnrin tẹ fẹ́ tẹ application ṣé èèyàn kan ti wà nílẹ̀ báyìí sí àbí open èmi ọ̀rẹ́ yẹn ẹ má jẹ́ kí n sọ pé mi ọ̀rẹ́ yẹn kankan but ẹni tó bá fẹ́ fẹ́ mi ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mm. ẹni tó bá fẹ́ fẹ́ mi torí ìsìn wọn wò pé iṣẹ́ ni mo gbájúmọ́ gbọ̀n ẹni tó bá fẹ́ fẹ́ mi mò ń sọ sílẹ̀ ni torí mo ṣe kéré ẹ ṣe rí mi pé mo kéré. ṣé mo báwọn ọkùnrin wa yìí wọn fẹ́ yan di iṣẹ́ kan wọn ní òye eh. ṣiṣẹ́ yẹn mọ́ iṣẹ́ yẹn gba táìmù eh. ẹ ò lè ṣe mọ́ ṣé mi ló fẹ́ fẹ́ yà bí. èmi fi style sọ fún wọn ẹ mọ̀ pé mo kéré mm. mo fi style sọ fún wọn pé táìmù tán bá máa wá yẹn kán mọ̀ pé mi àtàmọ̀ ni wọ́n fẹ́ jọ fẹ́ mm. wọ́n fẹ́ jọ fẹ́ sínú ilé <laughs> ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ju ẹ mọ̀ kórè afẹ́fẹ́ la. mo ti mọ̀rọ̀ ẹ̀ ẹni tó bá fẹ́ yà yẹn kó má yẹ pé ẹ̀yin àti ẹ̀ lẹ́jọ́ máa yà. ṣé kòkò mi ti rẹ́dì. ẹ ẹ lè fi jẹun báyìí a máa gbé lọ sílé iṣẹ́ wa a máa bá yín sun a máa bá yín fáyà ẹ̀ a máa ń pè ní fáyàrìn a máa gbé sínú oven. ṣe kọ́lọ̀ báyìí ló máa mú wá àbí báwo lẹ ṣe fi kọ́lọ̀ sí. ó tẹ̀ tún lé háì jù báyìí lọ tó bá háì jù báyìí ló máa funfun jù báyìí lọ. Eh. so bẹ́ẹ̀ náà ló tún mo ṣe máa strong. àwọn tó máa ń dúdú yẹn nǹkan ṣó ni wọ́n máa ń ta colouring sí àdúgbò. àwọn tó máa ń dúdú yẹn wọ́n fire the temperature ta dé tí wọ́n bá wá fire the temperature ta dé ó ní kẹ́míkà ewé kan tó máa ń fi sí ewé natural ni kò ń ṣe ká má pè ní kẹ́míkà tó déyàn lè fi jẹun oh, so òun wọ́n máa fi sí so that ẹ bá ń domi sí kò ní melt torí nọ́mbà tí amògbá jiná tó lẹ́bù tó yẹ kó jiná dé ó máa tẹ́ bá domi sí ó máa mẹ́ọ̀ tó máa di pọ̀tọ̀pọ̀tọ̀ padà. ó máa padà sí ibi tó ti wá hm, tó arábìnrin Kẹ́mi Olúgbadé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ nínú àìráyè yín torí mo wọ̀ pé àwọn students gan wà ní class tí wọ́n retí pé lecturer wa fẹ́ dé lecturer wa fẹ́ dé eléyìí ṣe bíi ti asu. níbi tí a bá dé yìí a ti ń ba now that day is over night is drawing near kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ò ní òpin. àmọ́ arábìnrin Kẹ́mi Olùgbàdé wọ́n ṣe wà ń kalẹ̀ pẹ̀lú wa níbi tí a ti sọ̀rọ̀ bísínẹ́sì àmọ̀ òwò mm. ṣíṣe àmọ̀ àti mm. àwọn nǹkan mìíràn fún gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ wa lé ní ẹ ṣeun àdúpẹ́ mm. àmọ́ sísì mi iléeṣẹ́ AK Media wọ́n ní kò ní da kakọ̀ gbẹ̀yìn wá agbẹ̀yìn ti machine ti machine bẹ́yàn bá gbá buké tẹrù tẹrù ni wọ́n ní ká fún yín ní nǹkan kékeré yìí pé ah. kẹ́ fi bá wa rẹ̀ ń gbẹ kẹ́ má bínú pé ó kéré púpọ̀. a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a o ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún yín láǹfààní àti fún wa lẹ́yìn ẹ̀bùn. àbí gan-an ni o kò sí nǹkan tó kéré nǹkan tẹ̀ lè mú tẹ̀ fi rò pé ẹni tó wá báyìí o ẹni láti gbẹ́bùn báyìí fún o àwa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún yín láǹfààní láti ṣe tó tún fún yín láǹfààní láti gbé fún wa ẹ ṣé gan ni o adúpẹ́ lọ́wọ́ yín bàwa náà lẹ́bù kékeré láti fún yín ẹ má bínú pé kéré. àwa náà gbọ́dọ̀ bínú. ẹ jẹ́ káwa náà fún yín ní flower vase kékeré tó tẹ̀lé wa wá láti ilé wa. Oh, àjẹ́ flower vase yóò ní padà lọ́lé. kò ní padà lọ́lé tẹ́ fi fún mi lẹ́bùn mo gbọ́dọ̀ fún yín ní nǹkan tó máa dúró sí bíbà yìí tó máa jẹ́ kí bíbà yìí tún rẹwà eh, sí i. bí pàwọ́ gan tiẹ̀ ti mọ̀ pa máa gbé e. Ah, àwa náà gbọ́dọ̀ fi nǹkan sí bíbà yìí. àjẹpẹ́ta bá dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ mm. àti Kẹ́mi mo gbàdúrà fún yín wípé iṣẹ́ yín ò ní dàrú lágbára Ọlọ́run ẹ èèyàn bíi tiyín ìhà egungun yín mm. tó máa lọ́ọ̀fù yín tó dẹ̀ máa nífẹ̀ẹ́ sí amọ̀ <laughs> bóyá kí bọ̀dá ẹ̀ tiẹ̀ kọ́kọ́ lọ́ọ̀fù amọ̀ náà kan tó wá lọ́ọ̀fù yín because tó bá ṣe ń amọ̀ sí mm. nífẹ̀ẹ́ tiyín náà máa gbèrú sí lọ́kàn wọn àbí bò wá ni. tó ẹ̀yin wa lórí ètò yìí mọmọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí lélẹ̀ this is where we are going to put a stop to it thank you so very much for every time tí àwa bá ń ṣe tẹ́yìn ò bá wò báwo làwa gan ṣe fẹ́ sọ wípé àwa ń jẹ́ àwa ọlọ́run nìkan ni ọba olùbádámọ̀ràn olùbáṣe tí ó ń ṣe nǹkan ní àṣepé orúkọ tèmi ò yí padà olúwadámilọ́lá ọmọbánirẹ́ atọ́kùn ètò òyìnbọmọ ẹ tún máa bá wa ká lọ ẹ lè wo gbogbo àwọn iṣẹ́ tí a ti ṣe lórí gbogbo àwọn social media platforms wa tó ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ní sáà yìí ẹ lè darapọ̀ mọ́ wa ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tí ó bá ní àlejò kan tẹ́ fẹ́ ká gbé wá tẹ́ ká bá sọ̀rọ̀ ẹ ṣáṣe kí ni ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ sí wa ire àti ayọ̀ kò ní tán lé gbogbo wa ó dìgbà kan náà.